كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة فهي في النار عباد الله الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته ẹ̀dùpẹ́ púpọ̀ fún ọlọ́run ọba tí ọkùn dáwà sí títí di ojúmọ́ títí òní ayẹ́rìí wípé ọ̀kan ṣoṣo ní ọlọ́run ọba náà bákan náà onìkan náà ni ẹni tí ó lẹ́tọ̀ọ́ pé kí a máa jọ́sìn fún onìkan náà dẹ̀ ni ẹni tí ó ní kápá láti gba ìjọsìn gbogbo ayé nígbàtí ó bá jẹ́ pé à ń sìn ín torípọ̀ wọn náà ló gbọ́ èdè gbogbo àgbáńlá ayé olódáwa àti dídá ń sọ náà ló ṣe níkapá láti lè gbọ́ ìjọsìn wa ní gbogbo ìgbà yóò tàbá ti ń sìn láti lè gbọ́ àdúrà wa ní gbogbo ìgbà yóò tàbá ti ń pè é àwọn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala kò jọ nínú àánú rẹ̀ ó ti fẹsẹ̀ wa lílẹ̀ sójú ọ̀nà oríire yìí ná àdánwò tí ó máa ń yọ ni kúrò lójú ọ̀nà ọ̀la ọ̀bẹ̀ ọlọ́run kó jọ kó máa fi kàn wá ó pọ̀ nínú èèyàn tó ń ṣe ohun tí ò dá láyé lónìí ṣùgbọ́n tí wọ́n mọ̀ sáì dáa bàbá ṣe ń fi wá àtẹnàṣẹ́ sọ́dọ̀ orúfẹ́ àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní ká tún máa fàájú àránṣẹ́ sí wọn bẹ́ẹ̀ ní ká tún máa fàájú àrán wọn lọ́wọ́ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ fún gbogbo àwọn orúfẹ́ èèyàn bẹ́ẹ̀ ọ̀rànkó jẹ nínú àánú rẹ̀ kó má ṣe bá fọ ẹ̀mí wọn mọ́ àwọn oríṣiríṣi àwọn tí wọn mọ̀ èyí tí wọ́n ń ṣe tí ó dẹ̀ ní jẹ́ kíyàn ní àtúbọ̀tán rí tí ó ti ń jẹ́ kíyàn lọ́rùn ọlọ́run tí wọ́n yóò kúrò lọ́kàn wọn bọ́wọ́ fòdúdó àti mọ́lẹ̀ sí bọ́wọ́ fi hàn wọn ọkẹrẹ wa káàbọ̀ lójúmọ́ tò ní ilẹ̀ kan sí ibi tá a bá tẹ́ra wa dé ní ọ̀sẹ̀ tí ó kọjá nínú sharh usul sunnah wọn náà níbi tí a ti ń ṣàlàyé fún wa pàtàkì ìnígbàgbọ́ sí ìkan gbòógì nínú àwọn arkanul iman gẹ́gẹ́ bí àfáwà ṣe mú wá lálàyé ní tíra wá ń bí náà ni tó ní ṣe pẹ̀lú al-iman bil náà ni àlàyé tàà fọwọ́ ń ṣe ní kíra yìí pé fàdárọjà tùlùkúlà fàdárọjà tùlùkúlà alimullahi bi kulli shay stéèjì àkọ́kọ́ tó kọ́kọ́ pàtàkì tí gbogbo èèyàn àti gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ lámọ̀dájú ó ní pé ọlọ́run ọba mọ̀ gbogbo nǹkan ìmọ̀ rẹ̀ ó ká ilé ó kakò ìmọ̀ rẹ̀ ó rọ kìríkà gbogbo nǹkan pátá eléyìn àkọ́kọ́ ìjẹ́ tí a bá ti mọ̀ wípé kò sí tọ́lọ́run ò mọ̀ ẹ̀kẹ́mẹ́yà àwọn tí wọ́n jẹ́ àwọn olórí tí wọ́n ń darí ààrẹ orílẹ̀-èdè ni gọ́ọ̀nà state káàkiri ni àti gbogbo àwọn tọ́wà láwọn ipò káàkiri baálẹ̀ ni ọba ni fọ́dà ìmáàmù mọ́sálásí kọ́dà àwọn ànábí ọlọ́run tí wọ́n tún ju gbogbo wa yìí lọ àkàìmọ̀yìn tó ń ṣẹlẹ̀ lábẹ́ wọn táwọn gan mọ̀ kọ́dà tó lè ṣẹlẹ̀ nínú ilé wọn gan táwọn náà mọ̀ tíyàwó àbọ́mọ̀ mi lè ṣe gan lẹ́ni tó tún jẹ́ ẹ̀jẹ̀ ní nínú ilé tẹ́yàn lè máa mọ̀ à ń bèèrè kéèyàn wá lóun fẹ́ mọ̀tẹ́ni ẹlẹ́ni tán bóun fẹ́ mọ tó ń ṣẹlẹ̀ ló ń da ibi tóun ti jẹ́ lórí díẹ̀ ló máa hàn sí ẹ nínú táwọn èèyàn ń ṣe ìtòpọ̀ rẹpẹtẹ olè má láǹfààní àti mọ̀ ṣùgbọ́n ọlọ́run ọba tó dá ayé àtọ̀run kò sí nǹkan kan tí ó mọ̀ kò sí tí ò rí torí ẹ̀ tó bá jẹ́ pé wọ́n dá ọlọ́run ọba ẹ̀ mọ̀ dáadáa tó mẹ́ni tá ń pè lọ́lọ́run o ní pé kọ̀rọ̀ hùwà bàjẹ́ torípa máa rókè lọ́kàn rẹ̀ pé tí mo máa ń ṣe yọ́lọ́wọ́n bá mi ó máa rí mi ó máa mọ̀ mí lọ́tún máa ṣe wá lé mọ̀fẹ́ lómi lójú àwọn èèyàn a máa ṣe dáadáa ní kọ̀rọ̀ a máa gbé kọ̀rọ̀ hùwà bàjẹ́ a máa ṣe àwọn kan mí a máa àìdí ẹ̀fọ́ èèyàn pé nífẹ́ káyé rí pòun nù ń ṣe léyìí kò dá kọ́kà mi mọ̀dé léyìí lágbájá gbọ́dọ̀ mọ̀ pé mi náà ń ṣe bí mo ṣe ń ṣe yìí agbájá àti làkàṣègbè tó ń háìdì ohun tó ń ṣe fún tó ní kò gbọdọ̀ rí ẹ tó ń fi pamọ́ fọ́kọ ẹ pé kò gbọdọ̀ mọ̀ tó ń fi pamọ́ fún ìyàwó ẹ pé kò gbọdọ̀ mọ̀ tó ń fi pamọ́ fáwọn òbí ẹ pé wọ́n gbọdọ̀ mọ̀ sọ́lọ́wọ́n wá mọ̀ ni sọ́lọ́wọ́n ò rí ẹ ni ṣàwọn ènìyàn kí ni tí wọ́n fẹ́ ṣe fún ẹ tí wọ́n bá mọ̀ wọn ní kápá nǹkan kan láti ṣe fún ẹ ju àwọn èèrú yà ìrún ìyà olúwà lọ́wọ́ ẹ̀dá tó lè fi jẹ̀dẹ̀ ẹgbẹ́ ìwọ́n yàtọ̀ ọlọ́run ó ní fangan bí kẹrẹ náà ṣe gbòòrò tó kẹnu lábàálẹ̀ ilé ìta sọ yìí àfi ń ṣàlàyé fún wa wípé ìmọ̀ ọlọ́run ọba rọ kiri gbogbo ń tà ń ṣe o ká má gbé kọ́rọ̀ hùwà bàjẹ́ kankan o kákíyèsí ń tà ń ṣe ní gbangba àti ń tà ń ṣe ń kọ̀rọ̀ pírípọ́lọ́wọ̀n bá rí wa rẹ̀ kéte علم الله بعلمه القديم الأزلي كل شيء من, من مخلوقاته صغيره وكبيره دقيقه وجليله wọ́n ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ìmọ̀ rẹ̀ ilé tí kì í ṣe mọ̀ tí ẹ pé èèyàn ìṣẹ̀lẹ̀ ọkọ̀ nǹkan kan bè kan tí ẹ pọ̀ nǹkan ni mọ̀ nǹkan ló dá mọ̀ nǹkan lọ bọ́ ní mímọ̀ wọ́n ni ọlọ́run ọba ti mọ̀ gbogbo nǹkan kódà kó tó dá nǹkan náà gbogbo tó dẹ̀dá pátá òun ló mọ̀ èyàn máa ní nǹkan gbà mí a tún pọ̀ ju ẹni tó ní lọ tí ò ní lè kàtán kọ́dẹ̀ èyàn ní nǹkan mí a ti gbàgbé ẹ̀ aṣẹlẹ̀ sí yàn jọ mí tí yàn bá ń túlé nìyàn máa kàn kankan àà mo tẹ̀ ti gbàgbé kíní kọ́dẹ̀ lómi kan lè dédé kan bàtà kan bè kan pá mi tí ẹmọ fún mo tẹ̀ sí ní bàtà ẹṣá mo ti gbàgbé ẹ̀ àbáṣọ ń gbà mí àbówó mi tí yàn máa gbàgbé sínú aṣọ tí yàn gan ò ní ẹran tí ẹ̀ máa àbáwọn ẹlòmíì tó ọlá tí wọ́n tẹ̀tú ti wá pọ̀ kọjá bó ṣe yẹ ẹlòmíì ara rẹ̀ síbò mi ó ti gbàgbé ẹ̀ síbẹ̀ kò rántí mọ́ ẹlòmíì a ti kọ́lé síbò mi àbó ti rádí síbò mi ó ti pọ̀ lébi kókò ti ẹ̀rántí ní ìmọ̀ ọdún mẹ́ta mẹ́rin márùn-ún kò rántí ẹ̀ mọ́kùn ti ní kankan bò mí ẹ̀dá nìyẹn tó kójọ láyé fúnra ara ẹ̀ níyàn ó wá pọ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ lèmi àti sọ̀rọ̀ míì gbà ní o ti gbàgbé kò ń sọ tó bá rán létí á ní òun ní ó sọ bẹ́ẹ̀ èyí ní sọ bẹ́ẹ̀ tí àkásílẹ̀ bá wà ló tún lè padà ti gbà ipò òun ní ó sọ lóòtọ́ tí ọba ti sọ evidence wọ́n fẹ́ fi hàn ẹ̀yìn ẹ̀ṣẹ́ bó ṣe rí lọ́dọ̀ tí wá yẹn táwa máa ń gbàgbé bẹ́ẹ̀ náà ló rí lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ìgbàgbé a máa ṣẹlẹ̀ sáwọn náà ìgbàgbé a máa ṣẹlẹ̀ sí àwọn ànábì ọlọ́run ànábì náà dé pé ana ansa èmi náà máa gbàgbé bẹ́ẹ̀ náà ṣe máa ń gbàgbé kàmá antum tansawna bẹ́ẹ̀ ṣe ń gbàgbé lèmi náà máa ń gbàgbé kò sẹ́ni tí gbàgbé ó lè ṣẹlẹ̀ sí anábì Musa alayhi salatu wassalam ìgbà tó wọ́n àti ẹni tí wọ́n jọ wà lórí ìrìn àjò lórí ìrìn wọ́n padà gbàgbé tí wọ́n fẹ́ gbé dání kí ló sọ oníwà mọ́ à ń sa níhù illa shaytana pàtó ń béèrè wẹ́yà gbó ìjẹwà ẹjáwájà ń sáfẹ́ jẹdà ìyẹn ní àwọn ti gbàgbé kò dẹ̀ tún tó gbàmí lágbé ṣètọ́ọ̀lù ló gbàmí lágbé ṣùgbàgbé a máa ṣẹlẹ̀ kò sẹ́ni tí ò lè ṣẹlẹ̀ sí náà ìran àwẹ̀ èdè ènìyàn àtàwọn àlìjànú torí ẹ̀ báwọn ènìyàn ṣe máa sí èèyàn báwọn ènìyàn ṣe máa sí ànábì ọlọ́run kan ànábì ọlọ́run tó náà lè gbàgbé tó lè bá sọ̀rọ̀ tó lè ti gbàgbé nínú tó bá sọ àwọn ànábì ọlọ́run náà máa ń gbàgbé nǹkan ààfi tàbùkù wọn ọlọ́run nìkan lọ́ba tí kì í gbàgbé lẹ́fí máa rí tábà tí ròyìn ọlá sọ pé jalla man la yansa kábíyèsí ma o kò síbì kan ilé tí a rí àkọọ́lẹ̀ pé ànúbẹ̀wò àyínsá àléhì sọ́látù wọ́sọ́lámù ilé tí wọ́n pè ní jésù pé kí n gbàgbé nǹkan wallahi ìwọ náà ń gbàgbé nǹkan anábà muhammad náà ń gbàgbé nǹkan àléhì sọ́látù wọ́sọ́lámù anábìwá ibrahim àléhì sọ́látù wọ́sọ́lámù gbogbo àwọn anábì ọlọ́run yìí pátá ò ní pé kí wọ́n gbàgbé wà fún torí pé ṣe dáwẹ̀ dé nìyẹn nìyẹn kì í ṣipá àfẹ́lẹ̀ yìí ń tàbùkù wọn a ń gbé wọn síbi tọ́lọ̀ wọn bá fi wọ́n sí pé èèyàn ni wọ́n o wọ́n tọ́wà ń pè ànábì wa Ìsá alayhi salatu wassalam law iftaradna annahu sami'a tí ẹ̀wà sọ pé àgbà ifó ń gbọ́ àdúrà

ẹ má gbé ẹ̀tọ́ ọlọ́run fún àwọn ẹ̀dá tọ́lọ́run ọba dámá àwọn ànábí ọlọ́run yìí wọn gbọ́ ń tà ń sọ débi tí wọ́n fi máa náà wọ́n lè dáwà lóhùn kódà kí wọ́n ti ẹ̀wà gbọ́ wọn níkápá àti dáwà lóhùn wọn ọ̀dẹ̀ lè dé gbogbo ń tà ń sọ wọn lè dé mọ́lẹ̀ tọ́rọ̀ bá ti pọ̀ jù ẹ̀gbọ́n tọ́lọ́run bá sọ ní mọ́ ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́nyẹ ẹnìkan ìdáhùn bàbá ńlẹ̀ Yorùbá máa sọ pé etí ò gbéjì ọlọ́nyẹ ẹnìkan ò lè kò nọ́kàn méjì kó máa ṣe lè kọ́dà adájọ́ nílé ẹjọ́ kò ní ní kíyàn méjì mẹ́ta máa rojọ́ lẹ́ẹ̀kan náà ẹnìkan ló máa kọ́kọ́ sọ títí ẹ̀ nígbàtí yẹn bá délẹ̀ lẹ́lòmí tún máa wá sọ títí ẹ̀ tòní ni wọ́n máa sọ tiẹ̀ wọ́n náà máa sọ tiẹ̀ ẹ wá wo yẹ gbẹgbẹ̀rún àwọn èèyàn láyé táwa máa ń bọ́lọ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣo ọba tó gbọ́ gbogbo tá à ń sọ yẹn látòkè délẹ̀ lọ́lọ́run títẹnìkan ò títẹnìkan lọ́wọ́ ẹni tó tóró ìyẹn gbà lọ́lọ́run o tẹnìkan ò títẹnìkan lọ́wọ́ wíṣìnà kéèyàn jẹ́ lọ́lá alágbára onípò

àwọn ìṣẹ́jú kan náà sọ tí ẹ ọya ẹ máa sọ́lẹ̀ kan náà oníkàlùkù wá sọ tán wá ní wọ́n sọ wípé ọ̀rọ̀ tó sọ kan mo fẹ́ sọ yẹn wọ́n sọ wípé kó wá sọ ti yẹn ìwọ náà sọ wípé ìwọ náà sọ wípé kò kódà kó fẹ́ ọ̀rọ̀ tẹ́nìkan sọ tó kan sọ

yìí táwọn fi jù wá lọ ò ní pé ọlọ́run gbé àwọn sókè àwọn gbé pẹ́ẹ́lí sókè jù wá lọ látara pé ó fún wọn ní wáhàyí ó ń bá àwọn sọ̀rọ̀ direct tó bá ti ní ṣe pẹ̀lú àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn kì í kàn ṣe pé bóyá àwọn ni wọ́n kàn fi ìròrí wọn sọ àwọn náà kàn tó yẹ́pọ̀ àwọn náà ń mú òfin fúnra ara wọn ní ó súnmọ́ kán ṣòfin ní lónìí kí wọ́n ti gbàgbé tó wá máa dọ̀lá tọ́rọ̀ bí ìbá tún ṣẹlẹ̀ ibi tí wọ́n ti jẹ́ màásùmù lára rẹ̀ nìyẹn àwọn ẹ̀dẹ̀ kí ń dá àwọn ẹ̀ṣẹ̀ àwọn kí ń ṣe ọ̀hún hùwàkíwà ọ̀hún gbọ́wọ́kúgbọ́ ṣe kúṣe ọ̀hún rèrè ọlọ́run ti fọ ẹ̀mí ti wọn mọ́ kúrò ní gbogbo rádaràdá yẹn fi jẹ́ àfọ̀mọ́ fúnṣẹ́ dáwà tí wọ́n gbé dání táwọn nìyẹn ó dẹ̀ fẹ́ ká wọn lé wọn látara àwọn náà látọ̀ ń gbélé wọn lọ́wọ́ gẹ́gẹ́ bí ibi tí a ti lọ fáǹfà ní ìwọ tó ṣe ń sin tọ́lọ̀ gbogbo tó ń sìn ní kápá kankan lórí bùkátà yìí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kàn bọ́ sí bó ṣe ń bọ́ gbogbo tó ń ṣe fún ẹni tí ò lẹ́sìn kankan náà rárá ó ní tiẹ̀ náà fi rí bó ṣe rí kì í ṣe o ẹ̀sìn ká ní àgbọ́yé ntọ́npè ní ẹni tọ́npè lọ́lọ́run ká nǹkan míì tí wọ́n tún pè lọ́lọ́run tí kìí ṣe ọlọ́run ká láàrin wa ó pàtàkì púpọ̀ wọ́n jẹ́ gbogbo ilé náà ló ti wà ní lákọọ́lẹ̀ nínú àbí ní ààyè kan ilé tí gbogbo àkọọ́lẹ̀ gbogbo bí nǹkan ṣe fẹ́ rí àti bí nǹkan ṣe ń rí lọ́wọ́ àti bí nǹkan tó sì ṣe máa rí ibi tí gbogbo ẹ wà ọwọ́ mahadé tó wá ń bí wọ́n qala rasulullahi sallallahu alayhi wa pé ọlọ́run ọba ó ti kọ àkọọ́lẹ̀ gbogbo nǹkan ọlọ́run ọba ti pè gbogbo nǹkan ṣe fẹ́ rí qabla an yakhluqa as-samawati wal-ard kó tó di pé ọlọ́run ọba dá sánmà àtilẹ̀ lọ́lọ́run ti ní kí àkọọ́lẹ̀ gbogbo nǹkan ti máa tẹ̀ bi khamsina alfi sana ní 50,000 years 50,000 years kòtòdì pé ọlọ́run ọba dá sánmà kòtòdì pé ọlọ́run ọba dá ilẹ̀ o ní àkọọ́lẹ̀ gbogbo bí gbogbo ètò ayé ti fẹ́ rí ní ẹ̀tọ́ kọ́kọ́ wà nílẹ̀ sẹpẹ́ gbogbo nǹkan pátá kọ́lọ̀n tó dá sánmà kó tó dá ilẹ̀ àkọ́kọ́ ń kọ́kọ́ jẹ́ kó kọ́kọ́ sẹ́ẹ̀tì kalẹ̀ ní bí gbogbo ètò ayé ti fẹ́ rí ẹ̀ṣẹ́ nǹkan míì náà sábà ń ọ̀pọ̀lọpọ̀ a máa mà ọdún kèlò lọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì ló ti wà létò kalẹ̀ láwọn stéètì káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn ìjọba tẹ̀ ní ṣẹ̀ṣẹ̀ ń gbèwé jáde tí wọ́n ní ọ̀nà wà ń bí yóò ibi báyìí gọ́ọ̀mẹ̀ntì allocate bí fún nǹkan báyìí ní ọ ilẹ̀ tó wà ń báyìí nǹkan báyìí ní wọ́n fẹ́ fi ṣe o ó ti wà nínú ètò láti kọ́pọ̀lọpọ̀ àwọn tó wọ́n ṣèjọba lónìí gan tó dáyé nígbà táwọn kan tí wọ́n ti design ẹ̀ lánàá tí wọ́n ti design ẹ̀ kalẹ̀ iṣẹ́ ò wá débi ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ò débi ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yẹn ìgbà táwọn bá wá débẹ̀ lónìí tó lọ gbèrò jáde a ní kíní tí wọ́n ń bèèrè láti 1970 kíní kan kíní ti wà ń bí láti ó ti wà ń bí bó ṣe wà níyẹn tó àwọn èèyàn ni wọ́n trespass kò yẹ kí wọ́n kọ́lé síbì kò yẹ kí wọ́n ṣe kíní kan síbì ètò tàwa yìnyẹn sáà láyé lélẹ́yàn o kámà tí pé ètò ń tọ́lọ̀ àwọn ọba fúnra ara rẹ̀ tó láyé àtọ̀nù tó lòun ti parí kalẹ̀ kó tó di pé ó dá sánmà kó tó di pé ó dá ilẹ̀ torí pé sánmà táwọn òye náà ń tọ́lọ̀ ń dá ni ilẹ̀ táwọn òye náà ń tọ́lọ̀ ń dá ni ọlọ́run ló láṣẹ sánmà àtàṣẹ ilẹ̀ tó bá pàṣẹ fúnlẹ̀ ní ìsìn pé kí gbogbo ilẹ̀ táwọn wà nínú ẹ̀ ta wà lórí ẹ̀ ta ta àwọn àtìkọ̀ nǹkankan ta kan kéré sálẹ̀ ta tẹ́máàtì ta ṣe gbogbo ẹ̀ ta dínrín ta ju pílàdé tọ́lọ̀wọ́n bá ní kílẹ̀ kí gbogbo ilẹ̀ wá rọ̀ kó dàbí ẹ̀kọ́ gbogbo ta gbé sórí ẹ̀ láwọn ilé ńlá jàrànjàrà yìí ẹ̀kàn rí pé bílẹ̀ yẹn náà ṣe tóbi tó bó ṣe rí jàrànjàrà tó náà ló ṣe máa wọlẹ̀ lọ ló ṣe máa dẹ̀gbẹ́ lọ so àṣẹ ọlọ́run lọ́lọ́run fi di sánmọ̀ mú àṣẹ ló fi dilẹ̀ mú olókàn mọ́ ọmọ ìṣàánú wa táa fi ń ṣe ń tàn ṣe lórí ẹ̀ àrà tó bá wọn ló lè fi gbogbo nǹkan ẹ̀dá tó bá rìlíìsì omi lókè lásán tó kàn rìlíìsì omi tó yá omi máa mú alọ́lẹ̀ non-stop tómi kan ń wá láì dúró wọ́láhì ayé á àtàwà láyé kọ́lọ́kọ̀ ní kómi kọ̀ máa wá kó máa dúó kó wá bẹ̀ fọ́sẹ̀ kan léraléra kó wà ń ṣe ní stéèdì nìkan kó ní kó máa wá bẹ̀ fún gbogbo ara ayé káwọn tí wí máa pa àwọn tọ̀wọ́n káwọn tọ́wọ́ tó wá máa fi tójọ́ kejì ní tó dájú ní pé nẹ́tíwọ̀kì bá dàrú àníríra bá kẹwàá tó kàn fi wálẹ̀ ta kàn fẹ́ látà ń ṣe ìtóhùn wa àfikà fara wá balẹ̀ ká ṣe ń tó fẹ́ o ara ń pọ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́run dá o tó bá wá fi wálẹ̀ tọ́pọ̀lọpọ̀ mi tó wá tún lọ sin tọ́lọ́run bá dá síbínú ọlọ́run bá dí apá rẹ̀ ò ní ká yé sin tó dá má ọlọ́run ló dá ẹ olódá tó ń sìn yẹn náà ẹ̀sìn tó dẹ̀ ní kó wá ṣe lórí ní ẹ̀sìn ẹ̀ tó bá ti ẹ̀rí nǹkan mí níláyé tí ẹ̀ lẹ́sìn ẹ̀ mójútó ẹ̀sìn ẹ̀ tó bá rí nǹkan mí mójútó láyé tó bá jẹ́sìn ẹ̀yìn náà lórí mójútó mọ́ndàlá wàkọ́ọ̀lá aléhìsọ̀lá tó wọ́sàrà ẹgbọ́n Muhammadu alaihi oni awwal ma khalaqa Allahu al-qalam òní àkọ́kọ́ ń nkọkọ ń kọ́kọ́ dá náà ma gègé kọ nǹkan a special pen kíkan ṣe gègé tí màá ti fi ń kọ ìwé yìí ṣe pé sí àbá kojú àwọn ẹ̀sáàmù tó tú ẹ̀sáàmù ẹ̀sáàmù ẹ̀sáàmù jẹ̀kúrẹ́ títọ́ àwọn ọmọdé ń ṣe nísìnyí ẹ̀sáàmù tó tú ẹ̀sáàmù ẹ̀yà lóbá ẹ̀rọ ẹ̀kan láàárín ẹ̀sẹ̀ méjì kí àádẹ́sàn akànlẹ̀ ibi tán ti máa fún ẹ ní àwọn bí ṣíìtì bí abala bí mẹ́fà mẹ́jọ tí wà tún ma gba wárọ́kọ̀tù záìdà wà tún gba ṣíìtì mí ìkún pé kò tí tó tí wà kọ̀ṣẹ́kọ̀ṣẹ́ tí wọ́n gámọ̀ kó gbọ́nù ọwọ́ ń rú ẹ gbogbo káńtù ẹ̀ tó fi dìpẹ́ẹ̀nì mú gbogbo ẹ̀yìn náà bó ṣe tẹ̀ kọ̀kọ̀ báyìí nígbà tó máa fi kọ́ tọ́sẹ̀ kan máa fi délẹ̀ tó máa fi ṣe exam the first week àti pé báyìí ròyìn ti kọjá alájì ọwọ́ ti bà bẹ́ẹ̀ni tó bá yẹ pé kànjú tó ń lò náà nìyẹn tó àwọn eléyàn kì í ṣe irú pẹ́ẹ̀nì tọ́lọ̀ wọn bá náà kọ́kọ́ dá o <laughs> kí ni gègé náà wá ṣe

òkúta náà lè sọ̀rọ̀ ẹran náà lè sọ̀rọ̀ kọ́lẹ̀ ẹran tí wọ́n ti pa tí wọ́n ti gé lékiri lékiri lè sọ̀rọ̀ tọ́lọ̀ bá fún níyànjá sọ̀rọ̀ fi jẹ́ pé nínú ìmọ̀ àkọ́kọ́ táwọn èèyàn náà kọ́kọ́ rí nípa Ànábì wa ni pé látọmọ òkúkú lọ́lọ́n ti fún níyànjá kúkú sọ̀rọ̀ alayhi salatu wassalam ìgbàtọ̀rọ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí rẹ̀ ti bolo ti róyún tí ó dẹ̀ àti inú ẹ̀jẹ̀ ọmọ òkókó lọ́nà tí ní kó yá dá wọn lóhùn fún wọlé sí ìyá rẹ̀ ò lè fọ́ra rẹ̀ mọ́lé ní ìmọ̀ ló lè ṣẹlẹ̀ táwọn ènìyàn fi lè juwọ́lẹ̀ láìjẹ́ bẹ́ẹ̀ kò sọ́ṣẹ́ tó fẹ́ fi wẹ̀ tó fẹ́ má wọ́n gbà kó lọ gbóyún ṣìná wà ní wọ́n náà

tọ́ ìmọ̀lélẹ́ yìí ọlọ́mọ ọmọ fi dára ní tọ́lọ̀ ń bá wá dá àwọn ara yẹn lóríṣiríṣi bẹ́ẹ̀ tó gírí náà ní kápá àti sọ̀rọ̀ tàdẹ̀rẹ́ ìrìgbó sọ̀rọ̀ kí ni kọ́ wá jẹ́ ìmọ̀ fún wa pé mú sọ̀rọ̀ ó sọ fọ́lọ̀ ń padà pé má akìtùbù kí ni mo fẹ́ kọ ọ̀rọ̀ ni ọkùtùbù ma yakun wa ma huwa ka'inun ila qiyam as-sa'a ọkùtùbù ma yakun ó yá kọ gbogbo tó fẹ́ bẹ àti tí a máa bẹ títí níjọ́ ìgbìnà al-qiyama bí gbogbo ẹni bẹ́ẹ̀ rí gbogbo nǹkan tó fẹ́ máa bẹ láyé pátá bí kan bá ṣe ń wá ìmí tó tún máa tún tẹ̀lé orúkọ gbogbo àwẹ́ ẹ̀dá pátá tàfẹ́ wà láyé <laughs> àti ọdún tó ní kálukú fẹ́ lò láyé àti tó ní kálukú fẹ́ gbéṣe láyé àti gbogbo ètò gbogbo nǹkan gbogbo ètò gbogbo nǹkan pátá káì kíní yẹn beyond the imagination wa kama má kàn fórí ìrò ká má dọ̀pọ̀lọ́ láàmú ká fílẹ̀ bẹ́ẹ̀ pé ọlọ́run ti ní kí wọ́n kọ́ wọ́n ti kọ́ tèmi wọ́n ti kọ́ tí ṣùgbọ́n tó bá ń ro wọ́n máa lọ fi rò rí ìṣìfìlákà ìrònú population àtàwà láyé táwọn ní sẹ́ńsọ̀ náà ká tí wọ́n ká tì tí wọ́n kàn gbé fígọ̀ kan jáde approximately ni ìyàwó àtàwà lórílẹ̀-èdè a máa lọ iye báyìí so ní stéètì míì wọ́n mú fígọ̀ kan jáde ń bẹ̀ àìmọye ẹlòmíì tí wọ́n bá nígbà tí wọ́n lọ kà wọ́n àìmọye ilé ìmì tí ẹgbẹ́ bọ́ṣe ń kúrò ń bẹ̀ àwọn ẹlòmíì ti kú àìmọye ilé ìmì tí ẹgbẹ́ pé bọ́ṣe ń kúrò ń bẹ̀ àwọn ẹlòmíì ti ti bí bẹ̀ta àìmọye oríṣiríṣiríṣiríṣiríṣiríṣi àìmọye àwọn ẹlòmíì tó ti ẹ pé bí táwọn ti ẹ ń gbé wọn àwọn tó ní sẹ́ńsọ̀ ti ẹ̀ rí bẹ̀dẹ̀ wọ́n kàn máa mú fígọ̀ kan jáde approximately ni ṣùgbọ́n ètò tọ́lọ́run òun kárí gbogbo nǹkan ó rọ kiri ká gbogbo nǹkan ẹ má jà máa ronú bá ṣe ronú pa rẹ̀ léèyàn ká máa lọ rú náà nípa ọlọ́run kò ṣe rò ọlọ́run kọjá bẹ́ẹ̀ àwọn àrà tó ń dá náà tó ní kálukú ìmàdínà rẹ̀ kódà yẹ tó ń dá sáwà fúnra ara wa ó yẹ ká máa ti bẹ̀mọ̀ bọ́lọ́ máa tóbi o àwọn kan míì tó ń ṣẹlẹ̀ nínú gbèsè ayé mi àtẹ̀yìn individually tó ní kálukú náà bá jókòó ń kọ̀rọ̀ tó ní kálukú náà máa dárò pé àgbà ọlọ́ máa tóbi o ìyá dẹ̀ máa ro wọ́n máa ro ń gbà mí pé bẹ́rò ṣe pọ̀ tó láyé yìí ìṣọ́lọ́ ń rekete tọ́rọ ló dá wa ṣe wà sí fún àti ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run pé ẹ má islam ara yìí ẹni tó lè rí ti ń gbọ́ tó lè rí ti ń ṣe tó lè ṣàánú tó lè kó ń tó lọ́lọ́run olórí tó ń ní kápá lórí yìí olókọ́ anábíwá àyínsá yọ́njọ́ kí ní ànágbà táwọn kọ má tí wọ́n fẹ́

gbogbo ayé yẹn ti lọ alásẹ́yìn ọba tó dojú ọlá àwọn délẹ̀ gbà tí wọ́n fi ń rúgá sáwọn ànábì ọlọ́run tí wọ́n ṣẹ̀ sí ọlọ́run tó fi ń balẹ̀ jẹ́ ọlọ́run yẹn là ń sọ kì í ṣe tó máa yóò kẹrí kò lè torí rẹ̀ wá di ọlọ́run ó ṣe tó yẹ pé tànàbìnrin sálà pẹ̀ẹ́rẹ́ ni ṣí náà láwá rẹ̀ ní tọ́lọ̀ ń dá tí oníyà tí oní bàbá ní ibi bàbá lòun ò ní ànábì Ádámù ń kọ́ṣọ́ òun níyà ṣọ́ ní bàbá ẹlọ́ṣẹ́ rìsẹ́ṣẹ́ wáyà ara ti bàbá rẹ̀ jáde fún wa tẹ́ bá ti rí ajásúpà níbi ìsá lúgbàkù àkọ́kọ́ nínú pọ́lọ̀ ń dáná ní ọ̀nà tàbá fẹ́ wo alẹ́ ìsọ́lá sọ̀sán tàbá fẹ́ wo pọ́lọ̀ ń dẹ́yà ní dáàtí mọ̀ tí ẹ̀dà kọ́kọ́ ó dẹni bàbá ńlá gbogbo wa àrọ́mọdọ́mọ rẹ̀ lànàbì àyíṣà alẹ́ ìsọ́lá sọ̀sán ọlọ́run wá dá hawawu látara àti ẹ̀ látara àti ànábì wa adam òun náà kò dẹ́ni kò sọ́kọ̀ àtayà kan tó so oorun tó fi bí ìyá wa hawa ọlọ́nkàn pàṣẹ kó máa jẹ èèyàn látara adam so èèmọ̀ eh, ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọ̀nà tiẹ̀ tẹ̀ tó wá nípọn lágbára torí pé wọ́n gbin bí si ìyá ànábì wa ń sá òun gbin bí òun ni ó ní ara ọ̀nà ẹlẹ́ẹ̀kẹrin tọ́lọ́ngbà tún fi dẹ́dà ìyá ti ẹ̀ lóyún sí gbogbo ayé tó kiri bí àti náà ṣe rúkùn kiri ìyá ti ẹ̀ náà dẹ̀ gbin bí bẹ́ẹ̀ náà ṣe máa ń sílè gún pé mi sí mo tẹ̀jẹ̀ ẹ lórí bẹ́ẹ̀ náà nìyá tiẹ̀ náà ṣe tẹ̀jẹ̀ tó náà lórí mọ́ríàmù ló dẹ̀ bí tó tún máa ọlọ́run fún ìyá rẹ̀ tó bí ni àbí fáwọn tí wọ́n jọ́jọ́ kí àná tí wọ́n pè ìyá rẹ̀ lóníṣìná tí ó náà lọ́lọ́run àwọn ta àná nígbà tí wọ́n fẹ́ inú àbùkù kan ẹ padà ẹjá gba ojú ọ̀nà tọ́lọ́wọ́n bá là kalẹ̀ yìí má jẹ́ kí wọ́n bóbù ẹ ma ó tó gẹ́ àbíwọ̀ náà tó yẹ pé irin ló kójọ àbókúta àbí nǹkankan gbogbo tó dúró tì tó nígbàgbọ́ nínú ẹ̀kójọ ọlọ́run bá tiẹ̀ yìí àwọn nǹkan ni wọ́n dá ẹ̀ the only person tó jẹ́ creator náà lọ́lọ́run Allah ọba dáòrí sáàrí iṣẹ́ ọwọ́ rẹ̀ bí wọ́n náà sọ bẹ̀ táwọn yọ̀ wá rí ànábì ni tàlówá lóhun rọ́lọ́run rí kò sí iṣẹ́ ọwọ́ ọlọ́run ládẹ̀ ń rí yìí ola ọlọ́run torí bí èyí akọ́kọ́ ntọ́lọ ní kọ ntọ́lọ kọ́kọ́ dáná ní gègé ọlọ́run ti dá gègé kó tó dá gbogbo nǹkan tó kù kó tó dá sánmà kó tó dá ilẹ̀ ní 50,000 years ọlọ́run dẹ̀ ní kó bẹ̀rẹ̀ sí kọ gbogbo nǹkan ọ̀nà tó ṣe ṣe wà nínú gbogbo àkọọ́lẹ̀ gbogbo nǹkan pé ọlọ́run ní kíkèké kọkúlà ma'alùmọ́ gbogbo tó ń jẹ́ nǹkan tá a mọ̀ tààrí àbítá ti gbọ́ nípa rẹ̀ rí tó ti ṣẹlẹ̀ rí àtàwọn kan mí tó ti ṣe ń bọ̀ wá ṣẹlẹ̀ láwọn ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ ìmọ̀ kódà gbogbo ẹlẹ́tọ̀ alákọọ́lẹ̀ má jàǹpátá ṣàrọ̀rọ̀ máa tẹ̀lé gbèsè ayé ẹ̀rọ̀rọ̀ máa tó lẹ́sẹẹsẹ bó bá ṣe ń bú akàn ẹ̀ bó bá ṣe ń dọ́dọ̀ ẹni kọ rọra máa tó ibi tó bá ti gbé wá rọra tẹ̀lé bẹ́ẹ̀ kò dẹ̀ máa fàájú àsìn kò dẹ̀ ṣe sùúrù kó ṣe pẹ̀lẹ́ kò dẹ̀ máa yẹ kí nǹkan káà bẹ́ẹ̀ tiẹ̀ sí ẹ̀ ibi tó ń lọ yẹn wàá débẹ̀ ibi tó lọ sọ kó fẹ́ dé kò sí bó fẹ́ kó rá wà débi tọ́nà ọkọ̀ ọmọ ẹ̀kọ́ fẹ́ dé kó sá eré àtàpàdúdé ó ní débi tọ́nà ọkọ̀ ọmọ ẹ̀ wà pẹ̀lú kan nínú àwọn ọ̀gá àwọn agbófinró lánàá ń sọ̀rọ̀ kan láwá ní àwa sọ̀rọ̀ ẹ̀rọ ọlọ́nkan agent ni ọ̀fúnlówó kọlọ bá wọ́n ti rí ilé sí wọlé tán fẹ́ gbà àbáfólówó kó lọ sanwó ilé o ó yá o tí sọ fún apẹ́ká máa kó bọ̀ afẹ́wà máa tún nǹkan ṣe ní ilé ló bá ní ó bá yí wọn síbi ó yí wọn sọ́nà bá ọba kọ̀nẹ́tà wọn tí wọ́n nílé pé a ti fẹ́ kó wọlé agent àdẹ̀ fún lówó àdẹ̀gbọ́n kankan wọ́n ní agent kò kówó débí o one point two million ẹ̀sìmù kọ́ o torí jẹ́ ìtìlé ìtàn sọ ohun ti wà lérí ìran báyìí o kí ló ṣe ó ń kánjú ọlà ó ti lọ fi 1.2 million tàtẹ́tẹ́ wallahi láàrín 1.2 million ó ti lọ fi tàtẹ́tẹ́ ó kánjú ọlà ní ó fi jẹ́ sáré lówó yìí lọ jẹ́ ránṣẹ́ síbẹ̀ àtàwọn ọmọ ya rẹ̀ lẹ́sàrí ránṣẹ́ síbẹ̀sìkọ́ ló ń fowó ṣe o tẹ́tẹ́ kan nìyẹn náà jìbìtì kan nìyẹn náà tẹ́tẹ́ gangan àwọn tó ń gbà kò tí káàkiri gbogbo ẹgbẹ̀gbẹ́ gbogbo bọ́sọ̀ káàkiri gbogbo bí táwọn oníṣẹ́ ọba ti iṣẹ́ gbogbo bọ́sọ̀ wọn lọ́kadà ọ̀nà ọ̀ṣẹ́ ojú tó ti ń ta mọ́tò gbogbo bí tó máa ń gbé kò sí ní tẹ́tẹ́ ládùúgbò yìí ọ̀gbọ̀dọ̀ má sí bẹ́ẹ̀ ẹ̀wọ̀n náà ní ẹ̀ àti bàbá ẹ̀gbà àti bàbá gíní kan àwọn ìṣẹ́ṣẹ́ náà ní gbogbo wọn sẹ́ àti torí fóònù ó dẹ̀ mú 1.2 million ẹwọ madness yẹn tí èyàn bá ti gbẹ́sì yé èyàn kan máa ṣòfò ní a máa ṣòfò lọ ní kò bá pọ̀wó ìyẹn lọ kò wá mọ́ tó fẹ́ ṣe máa ó wá ń parọ́ fẹ́yìn tó gbó wọlé lọ́wọ́ ẹ̀ wọ́n ni ìyẹn sọ pé tó bá ti ẹ̀jẹ́ tó pín sí ló ní problem tó wà lọ́fọ́ yẹn sọ fún problem yẹn tó dẹ̀wà glẹ́ẹ̀rìn lóòótọ́ bóyá ìyàwó rẹ̀ kan àbọ́mọ rẹ̀ kan emergency ọ̀sán ní lọ́sọpẹ́ṣọ̀ fún àwọn fẹ́ lé ọmọ ẹ̀ school bóyá bí fana yẹ́ students láìpẹ́ ẹ̀dẹ̀ tó dẹ̀ fẹ́ ṣẹ́ sáàmù tí ó dẹ̀ sówó tí ó sí nǹkan kan tó mẹ́dẹ̀ lè torí ẹ̀ lùsọ ọdún kan yẹn tó wá sáré dẹ̀ àfáà tówó yẹn tó wá rúkún wọn rí nǹkan kan mí sáré ta ọ́nà ẹni ẹsọ fún òun lè yànjẹ́ owó yẹn fún tó wò wà lókè lọ́wọ́ báyìí àwọn ẹbí ẹ̀ ń bá ṣájọ lọ́wọ́ láàrin jẹ́ǹtì ẹgbẹ́ rẹ̀ náà bá dá sí ó ń sáré ń kánjú ni ọ̀ bọ́pọ̀lọpọ̀ rẹ̀ mìíràn ṣe ń kánjú nìyàn ìdí ò tàtẹ́sẹ́ náà ń ṣe nǹkan mí ò lórí ìkánjú ọlà má kánjú wọ̀lọ́wọ́ sọ bá rìnà làkánà rìsíkò yẹ̀tùlúgbẹ́nà lakinnama khulaqa al-insanu min ajal ẹ̀tàbá ṣe sòrò ní ta ń fẹ́ láyé a máa wá bá wa tó ní kálukú wá kàn tó ní kálukú àjọ́jọ́ ẹ̀ ẹni má ṣẹ́jú sérò èrò mọ́bí tó ń lọ má kànjú ọlá tó ní kálukú máa jọ́jọ́ ẹ̀ kò dọ́jẹ̀ títí títí nítọ́lọ́wọ́n fẹ́ fún ẹ o máa fún ẹ kí wọ́n má bèèrè kó tọrọ tó bá wà nínú àkọọ́lẹ̀ ní ẹ wọ́n kàn tú ẹ̀jẹ̀ ni àwọn kàn fowó yẹn kàn ń tán rẹ lọ́jọ́ lọ́wọ́ ẹ̀ náà kàn fi ń gbọ́ bùkátà náà fi ń lọ láǹtí wọn náà fi ń gbọ́ bùkátà ẹbí tí wọn wọ́n túlé onílé fi bo tí wọ́n ni. <laughs> ọlọ́run ti parí ẹ̀ olúwa nínú wọn ni tá a kọ yẹn tábà ṣe sùúrù ni làkàna rẹ́síkú yẹtùlógbò náà á ti sì kí wa tá a fẹ́ ní tá a fẹ́ jẹ́ tá a fẹ́ dà láyé á padà wá wá wá. lákínàmá kólẹ̀pàlì ìsánù mi ní ọjà ṣùgbọ́n ti dẹ́ẹ̀dẹ́ èèyàn lẹ́ni tí máa ń kánjú ìkánjú èèyàn ẹ̀dẹ́yàn kí ń lè ń ṣòṣùúrù pàápàá jùlọ nígbàtí le bá dá ẹlòmíì kò fi tréna rẹ̀ pé ilẹ̀ lè dá o wàláhì o fi ile rẹ̀ ilẹ̀ lè dá ìtúdá nínú àwọn aṣọ ẹni lè fọ́ kó lọ kó wọ́ kó jáde kó tún ṣe bí ẹni tẹ́ pé ẹrú wà lápò ẹrú wà lákàntì bọ́n ló wà bí ṣe ń lè nìyàn ṣùgbọ́n wà sí nǹkan ti ṣẹlẹ̀ sẹ́lẹ̀ omi ara rẹ̀ onílélẹ̀ nínú yàrá bó ṣe ń kara wáyà olè mọ́má kara mọ́má tó bá tún dé gbangba náà tó débi iṣẹ́ náà bá ìyá ti mọ̀ pé ah, àpàá aláyé wa kò lówó lọ́wọ́ àwọn akọra níbi ajẹ́ kúrú so kò kò lè kọ̀ntrólù àdánwò yẹn gbọ́dọ̀ ń tẹ̀sí ẹ̀ lọ́wọ́ oníkọ̀ dáadáa ibi táwọn èèyàn náà tẹ̀sí táwọn tí wọ́n ń fi ẹ̀sìn gbá àwọn èèyàn ibi tí wọ́n ti ń rí àwọn èèyàn gbá náà nìyẹn a ti mọ̀ pé pọ́blẹ̀mù pọ̀ láyé rẹpẹtẹ kó dẹ̀ lè tán táyé bá ṣe ń jáyé ìṣòro ò lè tán àwọn kákọ̀ máa fi ṣòro ti ẹ jẹun ni <laughs> torí ẹ̀ gbogbo ilé ibi tó bá ti ní ẹ máa gbé ṣòro yín ọ̀nà àbáyọ ti yọ sí ọ̀rọ̀ ti ẹ lè rí jù ayé ti dà kíní ká ti ṣe ẹ wọ́n rí gbogbo tó bá ti ń pariwo ìrú máa ń rọ́ lọ bẹ̀ ni toró níṣòro pọ̀ láyé ẹ kàn tó gún tọ́lọ̀ tẹ́rẹ ọlọ́run fi kéré kù sí kápá ẹnìkan àwọn anábí ọlọ́run lọ́lọ́run fi ṣẹ̀ṣọ́ fún láti fi kún ṣe dáwà wọn lọ́wọ́ <laughs> ẹ̀ẹ́sẹ́ nìkan náà bá lóun lè fọ́ ó lè lájú afọ́jú èkó lé tó yẹn lọ fún mọ́tò gbá fọ́jú ní sábò àwọn jókòó dìde àwọn èèyàn já lọ sí mọ́ṣúárì lẹ́fẹ̀mc já lọ sí mọ́ṣúárì ní jáyì a ni wọ́n bá dẹ ọlọ́run lábẹ́kúta lọ́wọ́ kan torí pé tó bá fi lè jókòó ẹbí kan tààrẹ rí wọ́n gbé kúrò ní mọ́ṣúárì ló tó jí olóòwò fẹ́ tó ti gan kò sí problem àdúró lọ tútù ká tó dúró látàárọ̀ dalẹ́ amáríyàn tó bá kú níṣá <laughs> ètò ẹ̀ṣẹ̀ kú tó fresh ìtàn ọjọ́ dọ́kọ̀ ṣe sọ́ọ̀rì báyìí akọ̀kọ̀ ọ̀yá

ní tèrè yìí tèrè tẹ́ yìí ń dá yẹn náwọn kan náà fi ń ṣọlá láwọn afọ́nijálàbí náà gbòṣòro tẹ́ ń gbé lọ ká àwọn ọmọlé tó ń jó ya gbélé pawó yẹn àwọn owó táwọn náà ń gbà tó fi ń ra mọ́tò tó fi ń ra property kiri nìyẹn kó náà jáde kúrò onúlé kó lọ ṣiṣẹ́ kó lọ ṣe business wọ́n náà ṣiṣẹ́ wà ṣe business ni ó lè jókòó tó jókòó kó máa rí pé ó ń gbé bọ́ kan wá jẹ haram wá jẹ haram lẹ́yìn náà ò tún ní rọ́mọ tó yanjú tọ́rọ àwọn owó ẹni tẹ́rẹ jì tẹ́rẹ yẹn àwọn owó tí ò tọ́mọ ni àbí tó bá fi rọ́kún náà fi ń lu jìbìtì pẹ̀lú ẹ̀ náà fi ń parọ́ náà fi ń ríṣiríṣi pọ̀lọpọ̀ tó dọ́ta tẹ́sẹ̀ iná ní ìsìn ilé jáwọn kan ní wọ́n wo iṣẹ́ fúnlọ́tọ̀ bó máa

tó fi máa sáábà àpà tó fi jẹ́ pé ó dà pé àwọn onísúfí inú ìsìláàmù náà máa ń bú àwọn onísúnà àwọn àfásúnà ẹ̀ṣẹ̀ láwọn èèyàn lójújú ẹ̀ṣẹ̀ láwọn lójú débi pé ẹ̀jẹ̀ kan kàyìn gbọ̀n pàápàá tẹ́ jẹ́ àfà wọn kún wọn bímùdídé kan rí bó ṣe bẹ́ẹ̀ ṣe ah, ah. wọn bímùdídé kan gbà wọn kàyìn kún wọn ó dáa bẹ́ẹ̀ èyí tó kàwákún kàwákún èyí tó bá kàwákún àwọn òní pírọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ òun ló wọ torípa àwọn orí kìíní ẹ sí pé ẹ̀kọ́ ẹni pápámọ́ra kan rí báyìí kan ti domi ẹ̀yàn kí rí wọn ni bó ṣe wà láwọn gbòmí nínú àwọn tó pè lẹ́sìn bẹ́ẹ̀ náà àwọn ará bí ẹ náà ṣe kó àwọn ẹni náà nínú Islam ìyẹn la fi ń sọ ní ìsìnkú abala kejì tí ká tí máa fi kọ́ àwọn èèyàn wa o ní àwọn àdáàb tọmọlé kí ó gbọ́dọ̀ ní pẹ̀lú àwọn afọ àwọn àdáàb tíjọ ọmọ gbọ́dọ̀ ní pẹ̀lú àwọn ìmáàmù wọn ọ̀pọ̀lọpọ̀ láàkì ẹ̀ lóòótọ́ nínú súnà pẹ̀lẹ́ lómi báyìí a máa bá mọ́mọ́ ẹ̀ a máa fọ́ gbadéjì ká báyìí akọ́dà kó tó bí lọ́mọ afọ ẹ̀ ìmáàmù ẹ̀ kò lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ kó tó bí lẹ́mọ̀ ò lẹ́tọ̀ bẹ́ẹ̀ so gbogbo ọ̀wọ̀ tí wọ́n máa ń fún àwọn aṣíwájú nìyẹn ṣùgbọ́n kì í ṣe ọ̀wọ́ pa wá sán ọ̀dọ̀ lọ́hùn tó náà dẹ̀ gbọ́dọ̀ wá sọ́ra rẹ̀ dọ̀ lọ́hùn so agbọ́dọ̀ wà láàrin méjì agbọ́dọ̀ wà láàrin méjì àwọn ará abílọ̀dọ̀ sí tí wọn tọ́ba ni wọ́n ń ṣe ẹ̀rọ ọlọ́nkọ ló ń sọ yẹn fún mi lánàá sánà ní ìjẹta tó ní a ọ ma tàṣẹ fúnra wọn ni ìwọ ni wàá ra nǹkan báyìí ìwọ ni wàá nǹkan báyìí ni nǹkan báyìí. ìyàwó lé ìyàwó ìjẹ ọmọ jẹ ọmọ jẹ àfikún wọ owó yẹn kan kò sí máa kò máa kọ̀mplain àbí kò máa fam ah kò lè rọ ah kò fẹ́ dá àlùbáríkà mọ́ ni <laughs> e tó gbélé ah àgbélé ní sunna àfẹ́ tó bá ṣe dáadáa yẹn voluntarily fara ara rẹ̀ àwọn ẹ̀rọ ọlọ́run fọ́dẹ̀ ń ṣe dáadáa fara ara wọn afásúnà náà náà dẹ̀rẹ̀ ìrìn tó ti yàtọ̀ sí tó ń ṣẹlẹ̀ lọ́run yẹn àwa náà fọ́lọ́ntìlì ń tabari pó bùkátà sí àwa náà nẹ́ta ti ṣe dáadáa sí àwọn eléyẹn máa ń wọlé tí wọ́n ní kí ń jáde lọ́dọ̀ tiwa ó ṣe ń wọlé náà ló tún jáde àwọn yẹn lọ́dọ̀ ti tí wọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n wà lọ́ndà wọn ni wọ́n ti rí táwọn tí wọ́n kiri táwọn bó ṣe nìkan ní náà dàgbà tó àtàgbàlagbà tó tó bí lọ́mọ ọmọ awúlẹ̀ síwájú ẹ̀ àwọn ẹ̀nà gbọ́dọ̀ máa gbé rìsẹ́ẹ̀tì wa wọn gbọ́dọ̀ máa lù rìsẹ́ẹ̀tì wọn padà ṣùgbọ́n lọ́dọ̀ títí wa àtọmọ kékeré ní wa àtàgbà ní wa bọ́bá tí ní rìsẹ́ẹ̀tì wa wọn gbọ́dọ̀ máa fún wọn ní rìsẹ́ẹ̀tì yẹn padà káàna máa ṣe sáà fún wọn lọ́nà ṣe ṣe sáà fún wa ká máa bọ̀wọ̀ fún wọn bó ṣe ń bọ̀wọ̀ fún wa agbọ́dọ̀ gbàgbọ́ yí àwọn kankan nínú ẹ̀sìn kì í ṣe pé wọ́n gbà tàti wá kọ́ àwọn èèyàn ní sọ́nà tàti fi la ojú wọn sí pé ẹ má sọ̀rọ̀ ẹ̀dẹ̀ rú o kì í ṣe túnmọ̀ rẹ̀ nípa ti kọ́ wọn ní gbéraga ṣùgbọ́n ẹni tí gbéraga àti gànàgànà bá wà lára rẹ̀ láti ìpìlẹ̀ so kò sọgbọ́n ta fẹ́ dá láti gbà yẹn kúrò lọ́wọ́ ẹ̀ ìta kan máa dúpẹ́ fọ́lọ́ ni pé akùnfin rí ṣíríkù gbà kúrò lọ́wọ́ ẹ̀ àti rí bídí àgbà kúrò lọ́wọ́ ẹ̀ ibi ìwà rẹ̀ tó kù sí yẹn tọ̀ àti máa dá àwọn pẹ̀lú bóun ṣe rí adéọ̀rọ̀ ara máa mánéjì ẹ̀sìn bó ṣe rí yẹn kí ètò jẹ́ ìpìlẹ̀ tọ́lọ́n ti ní ká rí gbé fún kí yẹn máa tún bàjẹ́ mọ́ lọ́wọ́ ìyẹn ni tá a fi máa ṣe sùúrù fara dà á tẹ̀márí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn fẹ́ẹ̀sìn wọ́n máa ṣe sùúrù fara dà tí àwọn àkọlá ní à àwọn wàkíwà tó wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn brothers brothers and sisters mi kọ́lá tó ní débi ọ̀rọ̀ sí sọ̀rọ̀ ẹlòmí á sọ̀rọ̀ tí ó pọ̀ jẹ́ inú ẹ lọ sáfẹ́sì wà á pé ní sófin lówà ó bí wọ́n kó sórí ilé ti ṣe ẹ̀rọ pọ́dà ara bí lówà tí ẹ pé ìyàwó olórí wọn gan ló ń bọ̀ báyìí gbogbo wọn ti wúlẹ̀ wọn ti kúnlẹ̀ àbólónú olóńbọ̀ ọlọ́wọ̀n dájí wọn ló dé yẹn ẹ máa gbọ́ dájí mọ́mí tán ti wó lẹ̀ tọ́jú tó ah. dìdí bá rí ilé ó tún fọmọ́ tó dájí ẹdìdí ìyàwó lè tó ti ń dìrọ̀ mọ́ mọ́tò tó ń nu gas mọ́tò mọ́mí sáwọn ẹ̀nà máa wá wojú wọn tẹ́lẹ̀mí ti ẹ̀fẹ́ má lè mọ̀ bóyá dádí nígbà tí ò tójú ẹ̀ wò àbíkọ́ wá bu ẹnu ẹ̀ má tẹ́rìkọ́dọ̀ ni ṣùgbọ́n náà làwọn ní sùfì yẹn náà ṣùgbọ́n lọ́dọ̀ tàwa ń bí nínú súnà ìbàjẹ́ pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń rí ọ̀ríjìnà táwa ń gbé lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ yẹn ó ti ń jẹ́ kí wọ́n káwọn àti ríran àdúgbà jẹ́ pé sàwà àwùjọ ni wà ẹ̀rí mi àti ẹ̀nà ọtí bá bá tún máa <laughs> máa mi rí sínú pé sáà tán bí wárí kájọ́ rẹ̀ pẹ̀lú àwọn afọ́wà tán bá náwó tí wà gbọ́dọ̀ náwó sí wọn nígbà tẹ́lẹ̀ mi bá tọ́wọ́ pọ̀ ní lọ́wọ́ tán ti dín lọ́wọ́ báyìí àtàwọn àṣíwáyé iná nílẹ̀ ọ̀rẹ́ ìrọ̀jẹ̀ a ní ìdíkà change lórí ìṣesí yẹn kéèké yàn sọ ilé láti máa fi sọ pé kẹ́lẹ̀ máa ṣe bẹ́ẹ̀ fáwà gbogbo àfẹ́ẹ̀sì ìjọba ti mọ̀ ló ti sáfọ̀ ọ̀wọ̀ àtàpọ́nlé ọ̀pọ̀lọpọ̀ brothers kan lọ́nà pọ̀ jù kí ló dé tọ́lọ̀ fi kọ́ àwọn sọ̀hábà lẹ́kọ̀ọ́ la tarfa'u aswatakum fawqa sawti nabiy wala tajharu lahu bil qawl ka jahri ba'dikum li ba'd an tahbata a'malakum wa antum la tash'urun tí ọlọ́run ni ẹ má jẹ́ kóhun máa lọ sókè ju ti ànábì lọ sọ́bẹ̀ fún sọ̀hábà ẹ má jẹ́ kóhun lọ sókè ju ti ànábì lọ لا ترفعوا أصواتكم فوق صوت النبي أنا بينصروا أين انصروا الدكة àbúrò ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹwà ní pé ń kan lọ́wọ́ ìṣẹ́lẹ̀ bàbá ní o ó sọ̀rọ̀ bó ṣe sọ̀rọ̀ yẹn gbogbo wọ́n na jẹ́ haru lẹ́hùn bí lọ́pọ̀lì ọlọ́ni ẹ má dẹ̀ máa paró lé lórí yẹ̀tọ́ wà láàárín kí yẹn ṣe rọ́pọ̀ sọ́ọ̀dì àti kí yẹn ṣe àdìjẹ́ haru lọ ma bogun ta pa ni ti ó ti kúrò lẹ́yìn nìkan mọ́ ọ̀rọ̀ discussion tí nìkan kọ́ nìyẹn mọ́ gbogbo tó bá fẹ́ sọ̀rọ̀ ní rúgbìn ẹ̀fẹ̀ kọ́ sọ́ tó bá kúrò láàrin ìfẹ́ tó sì fẹ́ máa pariwo ẹ̀tún fẹ́ máa àánẹ́rakúnmí aló máa ń tóbi ju kẹ́tẹ́kẹ́tẹ́ lọ àní rárá kẹ́tẹ́kẹ́tẹ́ tóbi tó rákúnmí <laughs> bẹ́ẹ̀ sì tí ń fa tẹ́lẹ̀ nìyẹn wíwà rí pépẹ̀ tó ń hó bí lè gẹ́gẹ́ bí ìparu ìgbógun tẹ́yìn máa ń gbógun lera ẹni orí tẹ́ bá jọ dánìkan wà ànábì ọlọ́run tó jẹ́ ní ọ̀wọ̀ jù láàrin ní òsín bẹ̀ ń gbà yẹn ó ti wá wà ń bẹ̀ báyìí ẹ má ṣe ọlọ́run de lè ṣàkóbá fún jọ̀sìn yín kí ni ẹ lè jọ̀sìn yín fura tàbá sọ bẹ́ẹ̀ àwọn ànábì ọlọ́run lọ gbogbo àfẹ́ ẹ̀sìn lọ ìtumọ̀ ní pé gbogbo àwọn náà ta wà láyé lónìí àwọn ànábì àwọn afẹ́ẹ̀sì náà lárólé àwọn ànábì ọlọ́run kákẹ́kọ̀ọ́ lára àwọn ìṣesí yẹn náà káwa náà máa fi bọ̀ fún gbogbo àwọn onímọ̀ ẹ̀sìn sọ́wọ́kùn ọ̀rọ̀jà pẹ̀lú ènìyàn ni trípa rí pé gbogbo omi tó ní kálukú ti láàfà náà ti ṣe kò onífàṣẹ ń fẹ́ bá tiẹ̀ jẹ́ ń fẹ́ fínísì ẹ̀ ìwọ nìyẹn ọlọ́run ọba rẹ̀ nìyẹn kọlọmọṣì tèmi àti ń bẹ̀rù wọ́n ní gbogbo nǹkan pátá ní tọ́lọ̀wọ́n bá ti kọ kalẹ̀ láwọn nǹkan tí ó ti wà nínú fil-lawhil mahfuz ó ti wà nínú ìwé àkọọ́lẹ̀ àbí nínú àwọn àyè àkọọ́lẹ̀ nínú ọ̀pá kan tọ́lọ́wọ́n bá ti ní kí gbogbo nǹkan pátákó máa bẹ lọ́dọ̀ rẹ̀ lọ́hùn lókè sánmà kejì lọ́hùn níbi tẹ́nì kankan ọ̀lẹ́tọ̀ àdìdè ìyẹn ti ń dágbára ju strong room lọ ibẹ̀ nínú gbogbo nǹkan orúkọ ìmẹ́ àti yín wà ń bẹ̀ gbogbo bí tá a ti ń bọ̀rọ̀ wa bọ̀ níbi tá a bá dé lónìí àti tuntun kù tá a ti gbogbo ẹ̀ ti wà nínú bẹ́ẹ̀ ó wà nínú Lawhul Mahfuz bẹ́ẹ̀.

òmọ tójú ẹ̀ ti rí lánàá ẹlẹ́mí torí lẹ́ni tó ń kánú ẹ̀ òmọ bó ṣe ti lú àná ó máa ń yí ni wọ̀tílìkàlì ayyam nùdáàmìlò ha bẹ́ẹ̀nà náà ọlọ́wọ́ ní ilé ayé tẹ́ẹ̀rí àwọn ọjọ́ ayé tẹ́ẹ̀rí ó lóun máa ń rotate ẹ̀ lọ́dọ̀ àwọn ẹ̀dá ni ó lè wà lọ́dọ̀ ẹlòmí kó pẹ́ kó lọ́làáfíà ẹ bó ṣe wùn ún ó lè jí jìrì lójijì kò ìdárúgbò kára sí àmádẹ̀jí kó má rí fi kọ̀ntró lára mọ́ ó lè ṣẹlẹ̀ lọ́dẹ̀ ẹlòmí kó lọ ọlá bàbá ti lé ní 80 years kan tó bẹ̀rẹ̀ foundation ọdí kan tó parí ẹ̀ tọ́lẹ̀ tó ń gbé nú ẹ̀ bàbá tó ti rẹ́ ti lé bọ̀ látọ̀dún yìí tó bàbá fi wálé ní 80 years mẹ́ṣẹ̀ wá parí ilé wọ́n wá ń gbénú ilé yẹn wọ́n tún wá fi rẹ́ǹtì wọ́n ní bàbá sọ pé ah, èmi ni mo tún ń gba owó ilé láyé mi lójú ayé mi èmi náà ń gba owó ilé lọ́wọ́ tẹ́nàntì eh, eh, landlord after 80 years ìgbà tọ́lọ́ ń kọ́mọ ọ̀nìyàn gbàtọ́lọ̀ ń ọ̀nìyàn torí díẹ̀ nínú ètò táyé nìyẹn ọjọ́ orí wa bá ti fẹ́ lò láyé ìgbàtà máa hẹ́n díẹ̀ sí ètò àníbẹ̀ ọjọ́kẹ́ni kankan tán ẹ̀ ń ọmọ bíbí inú gan ó kò mọ̀ kó fẹ́ kú sí ẹ̀ ló máa máa sọ fẹ́ nìkan yí pé ara <laughs> oríṣiríṣi ló pọ̀ lọ́wọ́ ọlọ́run tọ́lọ́run máa ń dá tó ká juwọ́lẹ̀ fọ́lọ́run ọba ká gbà fún ká ṣe díẹ̀ torípò òun lọ́ba tó rí wa tán ọlọ́run nìkan lọ́ba tó rí wa tán ọba àrínúròdì ọba olùmọ̀ràn ọkàn ibi náà ni a ti máa tẹ̀síwájú ní àárọ̀ ti ọ̀la inṣàlá àbí ọlọ́run ọba tí ó fi wá mọ́nà tó jẹ́ káwà lójú ọ̀nà ọ̀la yìí kó jọ kó má jẹ́ kí sọnù láíláí ọlọ́run má jẹ́ sábúrú tàbí ń ṣe mọ́ ní UK ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi kan ẹlọ bèèrè gbogbo àná lápúpú náà àwọn èèyàn lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ààyè yẹn òní wọ́n ti sọ di mọ́sálásí nìsín mọ́sálásí ti wá pọ̀ ní UK bí kì í ṣe UK nìkan gbogbo àwọn ìlú yẹn káàkiri yàn ọlọ́mọ̀yẹ kò ju tiwa dúdú ń bí o ojú àwọn òyìnbó ojú àwọn òyìnbó ojú wọn ńlá tó lójoojúmọ́ ni àwọn ń táwọn nídìí ní òdodo so stop giving us fake news àfẹ́ àwọn òròyìn ẹlẹ́jẹ̀mọ́ ẹfún wa yẹ́wó ní reality ok wọ́n dẹ̀ farabalẹ̀ jókòó wọ́n rí reality ẹlẹ́dras ẹ̀wò ẹbìrì lọ́wọ́ àwọn tó wà lọ́hùn báwo ni Islam ṣe ń báwo ló ṣe ń gbéra sí lágbàáyé wàláhì Islam ń gbéra gidi gan torípé àwọn ẹjì ń gbọ́n sí pínlẹ̀kálukú ṣe ní access sí àti ṣe research sí tí kìí ṣe pé nìkan kan ń bu wọn fún ẹjẹ́ bí ọ̀hún ọ̀gẹ̀dẹ̀ tán fún ọ̀bọ̀ tí kìí ṣe wọ́n ń bó fún ẹ bọ́ ṣe ń bọ́ gẹ̀dẹ̀ fọmọ kékeré tí ò lè dábó oníkálukú ti lè ṣe rìsẹ́ṣì ń sìn tó ti jẹ́ kójú ńlá gan tí wọ́n bá ṣe wá jókòó sí ọkọ̀ tẹ́nìkan ṣe wá ń fèkì ẹ lẹ́nìkan ń bóbú ẹ lọ́wọ́ lòun fi sẹ́mà rẹ̀ láwọn advanced country káàkiri ayé àwọn èèyàn wọ́n wọ́nù sáàmù ní kẹ̀síkẹ̀sí ó pọ̀ táwọn àyátọ́wà láwọn ọ̀lú ẹ máa ń sẹ́ndì ẹ̀ sí wa lẹ́yìn ọba ara yìí jọmi tí wọ́n bá jókòó tí wọ́n bẹ̀rẹ̀ sí brazil tí wọ́n wo kí ló ń ṣẹlẹ̀ lóòótọ́ tí wọ́n wo réèdì táwọn èèyàn ń gbà dáhùn sọ̀hánàlá ọ̀dẹ̀ ń gbábá wọn ti bẹ̀rẹ̀ sí kẹ́kọ̀ọ́ ti bẹ̀rẹ̀ sí practice ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n jókòó ń bí ojókòó mi tó wà àwọn kan wọ́n ti ń parọ́ fún ẹ̀ ijó ló ṣe ń jó káàkiri jókòó you are still dancing <laughs> clapping, dancing for who? For Almighty God? No. Islam eh, ẹ̀sìn ọlọ́run ọba ti kọjá gbogbo lẹ́wù yẹn, ó ti kọjá kò sí stage yẹn, kò sí ń bẹ̀ lánàá, wọ́n mú wọ́n láàrin méjì, kò dẹ̀ lè sí ń bẹ̀ lọ́la. Tó bá padà ya ojú àlàkárí, bí ọlọ́run bàbá wa ò jálì ẹ̀kọ́nà kọ́ mọ́ṣẹ́ bàbá kẹ́ bàbá yìí kí fi léyìn ẹran dẹ̀bí láàárọ̀ yìí àwọn yàwá kan jọ wá ń jókòó yìí ni ọmọ ọba làwọn náà tí ó tó ṣeé ṣe káwọn náà ṣe padà jọba lọ́jọ́ iwájú tó sì lè tún kàn wọ́n jẹ́ tí wọ́n ń bèèrè ọ̀rọ̀ ṣé mùsùlùmí lè jọba lọ́wọ́ mi mo ní bẹ́ẹ̀ ni pẹ̀lú májẹ̀mú ẹni náà ń gbọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí mi sì fẹ́ nọwọ́ sí wọn kẹ́ máa lọ pè wọ́n ní ọba ọba lọ́la kẹ́ máa lọ kẹ́ máa jẹ́ kí ayé bẹ̀rẹ̀ sí dájú bò wọ́n kọ́lọ́nkú bá wa gun ọmọ yàrá náà lẹ́mí. mo ní bẹ́ẹ̀ ni mùsùlùmí lè jọba pẹ̀lú májẹ̀mú tí ò bá ti ní bá wọn ṣe bọ gbogbo oríṣiríṣi tí wọ́n ń ṣe ń bẹ̀ láwọn nǹkan ṣẹṣe. walhamdulilayi Ogun State tá a wà lọ́wọ́lọ́wọ́ báyìí ìkan nínú àṣeyọrí táwọn tí wọ́n wà ní ẹ́sọ̀fà tẹ̀m̀bí wá ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ta lè kọ̀mẹ́ǹdì wọn lórí ẹ̀ òun ni pé wọ́n ti wọ́n ti pàṣẹ tó lọ lógún state wípé ẹni ọba tó bá jẹ anybody tó bá bá kàn tó sún kàn ọ̀sọ̀gbẹ́ngbà tí wọ́n tó ẹni tó kàn rèé tẹ́lì yẹn bá ti jẹ́ mùsùlùmí anáwà aláàfà náà ní ká lọ ṣe prógrámù bá ṣe fẹ́ fi bó ṣe fẹ́ dípò ó ti dọ́bà ò ṣe kàṣíwàsí fún kàṣíwàsí fún aráàlú bọ́ bá ṣe ń ṣe bó ṣe yẹ ká náà ṣe pẹ̀lú ọba kankan kàṣílẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ni tó bá jáde láyé anáwà náà ní ká lọ ṣe báwọn bàbá ṣe ká lọ sí tó rà rẹ̀ anáà ní ká lọ kírun sí lára káwẹ̀ ká kírun sí lára <laughs> ó ti wà nínú law steeti State lọ́wọ́lọ́wọ́ yi o bẹ́ẹ̀ náà ni tó bá ti pẹ́ ni náà ẹni tó jọba jẹ́ Sunday àbí Paul wọ́n ní káwọn ọmọ ọjọ́ rẹ̀ náà àwọn ní kí wọ́n lọ ṣe tó se ṣe máa ṣe ìwúyè àwọn náà dẹ̀ kí lọ sí tó bá ti kú gbòkú wọn a níbẹ̀ náà ni tó bá pé òrìṣà yẹ wọ́n ní ọba àbífánábí àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn èèyàn rẹ̀ ní kí wọ́n ṣe wọ́ṣe ọfẹ́ wọ́pẹ̀ bí ní ọfẹ́ ṣe kí ní kan ní àwọn ni wọ́n ni gbogbo eléyẹn lọ́dọ̀ tí wọ́n kan lọ ṣe tó bá dẹ̀ kú náà gbogbo wọ́n ṣe fẹ́ ṣòkú rẹ̀ lọ́dọ̀ wọn ni kí wọ́n ní kí wọ́n palẹ̀ nǹkan wọn mọ́ kó má sí jà mọ́ kí láti ń sọ látọ̀dún ìtọ́lọ́n ti sọ fún wa ó fa 1447 years lakum dinukum waliyadi kíkó wá fọ́ mẹ́sìn ẹ̀ tẹ́bá sọ pé ẹ̀fẹ́ ṣe tọ́lọ́un tí ń tọ́lọ́un dá lẹ́fẹ́ ṣe ẹ̀ṣì nǹkan nílànà tọ́lọ́un dá tẹ́bá ní tọ́lọ́un ẹ̀yìn fẹ́ ṣe ẹ̀ṣì sí nílànà tọ́lọ́un tó dáyín àwùjalẹ̀ ní tọ́lọ́un tó dáhùn lòun fẹ́ ṣe wọ́n dẹ̀ padà kú wọ́n dẹ̀ sin wọn bàbá jẹ ọba for good 65 years wọ́n wà ní ọba at age of 25 years wọ́n ti lọ mú bàbá yìí 26 years wọ́n dẹ̀ kú at age of 91 years bẹ́ẹ̀ ni wọ́n jọba fún 65 years so wọ́n dẹ̀ padà sí wọ́n nílànà Islam wọ́n bẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ ń tàà mùsùlùmí kì máa ń ṣe nìyẹn àwọn kan bá tún débẹ̀ ń jọ náà àwọn oníṣàkí bá tún wọlé ah kí lẹ tún wá ṣe torí tọ́lọ́ mùsùlùmí ò ní ẹ́fà ṣe rú ẹ̀ ibi ẹ̀yẹn ló bìlọ́ọ̀gì tí àbí kò sí tàbẹ́ lọ ṣe àfàwọn oníjẹ́kú jẹ àwọn àfà tá ń bá wí àwọn oníjàlá bí àfà ẹ̀ àwọn lọ́tí máa máa ṣàánà jọ́nà orú ẹ̀ torí wọ́n tún lè rí wọ́n fẹ́ gbowó fìdáwù àwọn lọ́tí máa lọ kílèmù òkú ẹni tó tẹfá àwọn lọ kílèmù òkú ẹni tó ṣe tí ó ṣe fìlámù kù àwọn yẹn kéré nínú wa àwọn tí ó jẹ àwọn ràlẹ̀ rálẹ̀ àárín nìyẹn àwọn ilé ìbá tún dé a ẹ̀rí pé public embarrassment ni ọwá fúnra wọn ọmọ bàbá ìyá àtàwọn èèyàn bẹ̀bẹ̀rẹ̀ sọ pé yá shake them out ẹjáde ẹ máa lọ òkú wa lélẹ̀ ìgbìn ṣe mùsùlùmí ẹ̀sìrì àkàwé kan lélẹ̀ gbogbo wọ́tọ́ bá bá kàn jámọ̀ tán bá ti pè ẹ́ àádó tí ẹ pẹ̀lú àánú ọlọ́run àwọn aṣàdúrà adẹ́ṣíwá sí fún ẹ adẹ́mà fàdúrà rẹ̀ lọ́wọ́ gbogbo wọ́n ṣe máa ń tukọ̀ ọba nínú ìṣẹ̀lẹ̀ Islam tí kì í ṣe pé èèyàn máa ní aráàlú mo sọ lórí rédíò lánàá náà gbogbo ọba ló ní àwọn kábínẹ̀tì tí wọ́n jọ ń ṣèjọba nítorí bá ní í ṣe pẹ̀lú pé wọ́n ní wọ́n yìnbá ọba lápẹẹrẹ ọba mùsùlùmí náà wá invite sí church ẹni tó jẹ́ christian nínú ààfin kó lọ wọ́n máa wá gbé islam ẹ lọ sí church ọwá náà invite ọba torípò wọn ló bá lórí gbogbo òlu ọwá náà invite ẹ sí ibi ọdún egúngún kan rárá àwọn ará ẹni wọ́n pè wáyàn fẹ́ mọ̀ mi ara yi. ìtò ń wà ń bẹ̀ nínú wọn náàfin kó lọ ẹfẹ́ máa yà mí lẹ́nu fún governors mi náà you are a Muslim governor they invited you to the church and you went it is very wrong ṣe bó ní deputy ṣe kò ń lọ represent ẹ̀ ń bẹ̀ yẹn wọ́n sọ ẹ̀sìn ẹnu tó rojó lórí wọ́n sẹ̀sìn ẹnu lórojó lórí ipò tó máa kúrò ń bẹ̀ ńgbà kan tẹ́pọ̀ àkọ́nà kúrò ń bẹ̀ lánàá kí wọ́n tó débẹ̀ ó máa fi bà ẹ̀jẹ̀ ó máa pé ẹja kò pọ̀ mọ́ sọpọ́lọpọ́ náà kí wọ́n tó dépò yẹn tó bá ti báyìí àwọn sọ̀rọ̀ àti pé ọ̀lẹ́sìn o ọba ọ̀lẹ́sìn o ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ mọ́ tó ń ṣe o torí díẹ̀ yìí ẹ̀yàn bá dá láàrin wa ẹkú palẹ̀ mọ́ ṣe ẹ̀dírí bó ṣe ń lọ báyìí nẹ́sìn tí báàlẹ̀ bá tún kàn ẹ̀ jẹ́ ṣùgbọ́n kí n ṣe ìtumọ̀ ẹni pé gbogbo ẹni tí kìbá <laughs> ṣùgbọ́n má wàá wọ́ra ẹ̀ ńlẹ̀ má wọ́ ẹ̀sìn ẹ̀ ńlẹ̀ débi tó wàá sọ pé baálẹ̀ ò lẹ́sìn gbogbo tó bá ti wá ń ṣe ni wàá máa bá wọn ṣe ni mo fi sọ lórí nílùú lánàá pé ẹlòmíín nítorí pé àwọn baálẹ̀ máa ń gbọ́ tí ni wọ́n ṣe lè baálẹ̀ ilé yẹn yọ ọlọ́tí oyè olóògògòrò ni ìwọ ò ní gbọ́ tí ń tiẹ̀ ìwà chíǹjì ẹ̀ wàá máa gbà nǹkan míì ó rẹ̀ lè rà ti jẹ́ pé gbogbo nǹkan àwọn ọmọ ṣáà máa ń ti pé tìbílẹ̀ bọ́ ṣe ń ṣeré ó ṣe máa ń ti gbogbo ẹ̀bọ́ tí wò dẹ̀ rónú pọ́lọ̀ ló dáwọ̀ ajábọ̀ pọ́lọ̀ gbò ṣíṣí ìwọ má gbà ń tí ẹ̀ ṣíṣíyé sọpọ́lọpọ̀ nǹkan gbà tí ẹ̀nà bá ti tójú bá ti làtẹ́sìn bá ti yéèyàn ìwà change àwọn bad orientation ti ti wà nílẹ̀ ti pẹ́ so tún ní continue kìíní yẹn àwọn èèyàn máa padà sọ nínú ìtàn pé ní ẹ́rà ti ẹni kìíní ẹ ti parẹ́ sọ́dẹ̀wà lákọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lóòótọ́ tí ó ti yé sókí gbogbo nǹkan yẹn ká gbọ́ yìí o ká gbogbo nǹkan yẹn yé dáadáa tí bá lẹ́bà ti kàn yín ní abúlé yìí ẹ lè jẹ tí sẹ́mà bá ti kàn yín ẹ lè tọba bá kàn yín ẹ pẹ̀lú pẹ́kẹ́ ti gbà wípé ẹ̀yin tó fẹ́ fi dúró láti fi tó bá lò jẹ́ tó bá gbé fẹ́ lòmíì tó ń jẹ́ bùtùlù tó ń bá jẹ́ tó ń fara ní mùsùlùmí ìlú àwa mùsùlùmí làwa nígbà wípé àwa ò ní fara ní ọ́dà àdèmà ṣẹ̀sìn wa ṣùgbọ́n majority ọ̀pọ̀lọpọ̀ àtàjọ wà tọ́wọ́ wọn bá ti agbára bí kí wọ́n fúlẹ̀ mọ́ islam kan fúlẹ̀ mọ́ mùsùlùmí ni tí wọ́n bá jọba lóòótọ́ ti lẹ́nu nílùú ó wá gbọ́ pé institution tó wà ní inú ìlú bí tó ti jẹ́ ọba àwọn obìnrin mùsùlùmí tó ń lo ẹ̀há okùn tí ẹ̀ kọ lẹ́tà sí five chancellor àbókan tí ẹ̀ gbé ọ̀pá àṣẹ oní kí wọ́n lọ rí five chancellor àbógbá fún nọ́bẹ̀ ó wá pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀yẹn mo gbọ́n kan báyìí mo gbọ́n kan báyìí ààrẹ gbọ́dọ̀ balẹ̀ ni ààrẹ gbọ́dọ̀ balẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni tó ń gbà tó bá lóò jẹ́ tó dẹ̀ kàn ẹ́ àwọn agbára kan wà tí wọ́n náà lè fi ṣèrànlọ́wọ́ fẹ́ sí ẹ́ àbọ̀ ń yan àwọn èèyàn kan jẹ́ àwọn kan dẹ̀ àwọn ọba tí bí àwọn máa ń gba bribe ní lápẹẹrẹ wọ́n ò gba bribe ẹni ló ní ilẹ̀ yìí olówó lọ́wọ́ kò lówó lọ́wọ́ ló ní nǹkan ẹ̀ tó bá lóun ò tá fún ẹ kò tá nìyẹn ó kàn lè wá gbé wá gbé five million fáwọn ohun ìgbìmọ̀ kan ó wá gbalẹ̀ onílẹ̀ ó ẹfẹ́ ní fẹ́ra o ó yá ó gbẹ̀sẹ̀ ẹlẹ́tọ̀ fún ìwọ lè ṣe lọ́lẹ́mí ẹ bá jẹ́ ó lè má lè ṣe rú ẹ̀ conscience pé mùsùlùmí mà ní mi ẹ̀ máa dẹ́ láàmú kò ní jẹ́ kí wọ́n hùwà bàjẹ́ torí ẹ̀tọ́ lọ́wọ́n bá ní kí wọ́n fi lọ ẹ́ tí kìí ṣe pé wọ́n lọ lọ́bì fún kìí ṣe haram nínú Islamu ẹgbọ́miyé dáadáa o àwọn bá pọ̀ ńlẹ̀ yorùbá náà tán jẹ́ mùsùlùmí wọ́n ti kún ọ̀ṣun state rẹpẹtẹ olúwo kan jẹ́ni tó máa ń sọ̀rọ̀ gan lẹ́fí ń gbọ́rọ̀ ti olúwo wọ́n kún ọ̀ṣun state rẹpẹtẹ kódà tí wọ́n mọ kí ó tààrà jọ olúwo lọ tẹ́gbá ń gbọ́ kí ó lẹ́nu mí nínú wọn báyìí ẹ̀dánù ah, ẹ̀dẹ̀ lọ́ba lẹ́ni yìí wọ́n tó <laughs> gbọ́ so kọ́nà kó jọ kó kójá gúnlẹ̀ láyọ̀ abíọ́lọ́run fún ọba wa zikirulai abujalẹ̀ eléyìí náà àdìtánà eléyìí wọ́n padà sọ́dọ̀ ọlọ́run kọ́nà kó jọ kó má ṣàbá wa kẹwọn wà ṣe kú ní síbi fún wọn kó wá ṣe wọ́n ní ọmọ àlìjẹ́nà kó má ṣe wọn lọ́mọ ọ̀nà ṣẹ́rí pọ́kàn wá balẹ̀ báyìí sílẹ̀ àdìrẹ́ ṣàdúrà fún wọn torí pé àríkún wọn kú sínú Islam ọkàn wa balẹ̀ bàbá dẹ̀ ń sọ ní bàbá sọ dáadáa nígbà ayé wọn wípé wọ́n pè ara jẹ́ pé ṣé mo bá ń ṣe kankan gbà tí mo ti di ọba èwo ni mo bá ń ṣe rí nínú gbogbo tẹ́ ń ṣe ṣé mo bá ń tójú bọ̀bì kan rí so <laughs> ẹ̀sì rí báyìí a lè ṣàdúrà fún wọn bẹ́ẹ̀ ọkàn wa balẹ̀ báyìí àfáà mi ò tí ì kú mi lè kírun lẹ́yìn ẹ̀ àfáà ni ìmọ̀wò náà pẹ̀lú ní o gbátáwọn kó ń ṣẹbọ ń ṣe fá ń yẹṣẹ́wò ń pọ̀fọ̀ ń jó ń lọ ń gún ń rárí mọ́lẹ̀ ń sàtọkọ ń bẹ̀rí fáwọn èèyàn ó ń bọ́rí fún wọn ṣé ẹ̀rọ máa gbọ́ tó wájú pọ̀ fẹ́ kírun tí àwọn akírun lẹ́yìn àfáàní àwọn ìlú pé o òdìdí ọba ní ìsinlá ń ṣàdúrà fún pẹ̀lú fọkànbalẹ̀ pé a mọ̀ pé wọ́n kú sínú Islam ni so àbí ọlọ́run kójọ kó tó wọ́n bá ṣe àfọmọ́ àwọn olùwà káàkiri kódà ṣe àwa náà nìkan nínú ẹni tó máa jẹ́ ẹni tó máa ṣàfọ́mọ́ àwọn ìlú náà أقول ما تسمعون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته